ìṣèlú mo ní pé lọ́ba ta lẹ́tà fún wa a rí pé nígbà tí ìjọba mélòó kẹfẹ́ yìí táwọn tó ló pé àtúnṣe ìṣẹ̀lẹ̀ tó lé àwọn sábà tó kà sí kékeré ànígbàgbọ́ pé pẹ̀lú ìyọ̀tọ̀ ọba aláṣọ àánú wọ́tà alá ìgbà tí ọlọ́ọ̀bá pọ́tà ló kéré ọkọ̀ máa ń tó èyí yóò lè máa lọ kiri pẹ̀lú ọ̀nà àwọn àyè kọ̀ọ̀kan tó ń jẹ́ pẹ́pẹ́ lápapọ̀ lọ́wọ́ àárín àwọn kan ìdí náà ó lè fi máa tẹ̀síwájú náà abẹ́rẹ́ àti tó bá tó kó àti bí ọjọ́ tó ní òkú ọgbà àti wọ́n ṣàṣọwọ́ fún wa àtàwọn ọjọ́ tó ní ìlànà táàbù gbèrú lẹ́yìn ọgbà náà ọlọ́run ṣàṣọwọ́ fún ọkàn wa ó jẹ́ kí agbára rẹ̀ kó pọ̀ láyé ọlọ́sọ̀tọ̀ sọ̀sọ̀ rẹ̀. aláǹfààní aláǹfààní pé bàlá àtọ̀tọ̀wà nínú sẹ́yìn ìlérí tí ó gbọdọ̀ tó pẹ̀lú ìgbàgbọ́ òdodo àwọn tá a ti gbọdọ̀ wà á bá rìn àwọn wo ni àwọn òkúrẹ́ yẹn ọ̀gbà rẹ̀ bá kọ́ àtẹ̀lẹ́ gbogbo tó bá ti kọ́ fàtẹ́lẹ́ àwọn alóńkọ̀ fún gbòròbí ẹ̀ lọ́dẹ̀ yé wa tọ́mọ sọ fún alóńkọ̀ yẹn mẹ́sì báyìí àwọn alóńkọ̀ fún ìyẹn ni pé sọ fún àwọn àlùmá rẹ̀ wálé àti pé àlùkẹ́ kí wọ́n má tẹ̀lé àwọn òkúrọ̀ náà torí pé ibi gbogbo ló pé kóun náà má dàá fún wọn ẹ̀rọ wọ̀ ẹ̀rọ tó láàgbọ́dọ̀ fi irọ́ jẹun àgbọ̀dọ̀ fi irọ́ kàbí pẹ̀lú. wọ́n mú àwọn èyí tó bá lórí lórí tó bá lórí ayé wọn tí wọ́n máa wá ní pé bí wọ́n ṣe sọ tàpá kan ìyá omi kéèyàn kan lọ́ba tàbí ká fi bíríkì ra tó fi lè ìyẹn ni pé yálẹ̀ fúnra wa jáfi apá kan nínú àwọn kankan lẹ́lẹ́ tí wọ́n lù papá kankan ìyẹn ti gbé gáàdì jọ ṣíìtì grant gbogbo owó yẹn kò sí ìgbà